rí ẹnu mi tí mo bá bẹ́ẹ̀ fi sọ̀rọ̀ pa mí lẹ́rìn àṣà kí kò gbọ́ mm. bí àwọn ará ìjẹ̀bú ṣe ń sọ. kí tún ni mọ́ mi. ọmọlé tó wà níbi estate mi tó sọ pé lẹ́yìn tí wọ́n kọ́ lọ́wọ́ tí mm. two three story building. yeah that beautiful structure yeah. kún lọ́wọ́ mm. kò sọ pé kọ́lọ́ ń ṣe irú ẹ̀ fún wa. ṣé o mọ̀ tó bá wọ gate mi bọ̀ there's another two that looks like it and it's also beautiful. tí mo sọ pé ritualist ló ní. ritualist bíntù ló kù. bíntù. bẹ́ẹ̀. bíntù wo. bíntù ó ń báyìí tẹ máa ń nọ̀rì tẹ máa ń bú tẹ máa ń olórúkọ kan tẹ máa ń pè. bíntù wúlé bá ń tù. Eh, eh, that's the name. bíntù. if you see her now <laughs> if you see bíntù now. ó eh. ti yàtọ̀ mi ò mọ bí ọlọ́run ṣe wá ṣe fígọ̀ yẹn fún. Ah, ah. and if you look at her skin you will know that Bintu is now beautiful. It's a lie. Bẹ́ẹ̀ni Bintu in fact Bintu is is pretty. In fact ó yẹ kó máa pè beautiful Bintu. Ah ah ní Bintu. Ah mo kọ rí ìyá ẹ̀ tó lọ ní ní a tá a bá tiẹ̀ lówó tó yín àwa náà lẹ́jẹ̀ lọ́rùn ábẹ́lẹ̀ ah, ah. tàṣé kò bàjẹ́ fáwa náà. Mọ́mí ẹ̀ bá a jẹ́. Bó ṣe wind down báyìí eh. ni mo bá rí mi tiẹ̀ kọ́kọ́ dààmú tó lójú gbogbo starch ojú báyìí lọ. Ìwọ wo tó bá rí bíi tiwa máa lajà rẹ. Ah. èwo ni rádìo fún mi. ṣé wàá fáìn jù mí lọ ni. Ah, gbogbo èrè sọ pé ọmọ kọ̀ọ̀kan fáìn jù mí mọ kí ló fáìn màmá láìka. pàmí lẹ́yìn wọn. Eh. bọ́ tó bá rí bíi tù eh. gbogbo báwo la ṣe rí ló bá ṣẹ̀ṣẹ̀ mo ti bẹ̀rẹ̀ mo ti wá mọ̀ pé àwọn ló ń fọ gbogbo lẹ́yìn ṣoògùn rárá eh. bẹ́ẹ̀ ni wọ́n wá ní wọ́n kọ́ bá ní àwọn wá nǹkan kan ló ti sáré fún mi nọ́mbà ló ní pé kí n pè é ṣe ṣe ṣe bá ní báwo wá ní lẹ́fù wọ́n wá ní pé ó já wa náà sí onírọ̀ kò ṣe mí pé ìwọ ni pé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò travel pé tó bá ti rẹ́dì kò pé òun òun mọ bóun ṣe máa rin gbogbo ẹ̀ ọlọ́ ibi tó sọ́dẹ̀ gan-an oníṣẹ́ wà lẹ́bàá tó máa ṣe.